kí àgbájú ọ̀rọ̀ yóò lè wà ní kankan náà. ọlọ́ni wọ́n ti dàpọ̀ ẹ̀ka fún mi láti lè fi dá mi lọ́wọ́ ìlú náà. àwọn kan nínú àwọn ẹja fúnifẹ́ra ó wù wọ́n fi káwọn olè ní ìgbìlọ́dà ó wù wọ́n káwọn olórí inú kúrò lórí ẹsẹ̀ náà ó wù wọn kẹyìn òdúró àwọn. وما يضلون إلا أنفسهم ṣùgbọ́n ìpinnu ló kàn balẹ̀ ńlá nìkan ní ìpè àwọn ìta fúnisíra yẹn tó ń tó wu àwọn ẹni tí wọ́n ti yín lọ́nà lẹ́yìn tẹ́ sí mànà wọn ò lè ní sí lọ́nà ọlọ́run ti sí wọn lọ́wọ́ kò sí nù tí wọ́n ní kápá lórí pé wọ́n sì lọ́nà àti pé wọn ò ní rẹ́ nìkan kan sì lọ́nà bí ìbá sórí ara wọn bí wọ́n ti ń gbìyànjú àti sìn lọ́nà àwọn yóò túbọ̀ máa kó sínú òkun sílẹ̀.

nínú àwọn àyà tọ́lá wọn bá fi sọ fún wa nípa bó ti ṣe dí ọ̀ràn àyà sàmọ̀ ọ̀dà wa lọ́dà. oríṣiríṣi lọ́dà ọ̀dà tó gbé pọn tó lágbára tó burú jù iná lẹni tí ń bá ní sọ̀dá ń jẹ. àfihàn jẹ mẹ́fẹ̀ẹ́ ayé ọ̀sẹ̀ pẹrẹ lọ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dà ẹ̀sìn. ọ̀tá tó ṣe wípé kò ní fẹ́ kó dáa fún ọ nípa nǹkan lé ayé ọmọ ni ẹgbẹ́ ẹni tí ń bọ̀ ọ̀tá nìyẹn. kí wọ́n wá sọ rálẹ̀ fún ọ̀tá rẹ̀ tiẹ̀ à àmì pé ọ̀rọ̀ yẹn ti ta lò ọ̀rọ̀ náà ti wá lórí ìlú. tọ́ba ti mọ ọ̀tá rẹ̀ lọ́tà àkọ́kọ́ nù ẹgbẹ́ kí ni lọ́tà nù kini ni pa lérò náà nípa rẹ̀ kí lérò rẹ̀ nípa rẹ̀ ọ̀nà wo ló fẹ́ fi bàbá tiẹ̀ jẹ́ omi láti ọlọ́run bá ti gbàlà yìí gbé fún wa mi. ibi tó kù wọn ni pé lọ́wọ́ ìlú rẹ̀ fún wọn ń sẹ̀ ń bá rí ìbára káwọn ọ̀rọ̀ nàkà táwọn òṣìṣẹ́ náà lọ́nà. tí gbogbo ẹni tó bá ti takú ló ti ṣe bàjẹ́ fẹ́ẹ́ lómi ni ọmọ táwọn ìwà ń sòwò kan tó ṣe pé èrè ní gbogbo èèyàn jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo nínú wọn ló ṣòfò ẹnìkan tó ṣòfò ọ̀hún bíi káwọn yòókù náà fún jẹ tí òfò ọ̀pá náà ní ọ̀pá jẹ torí kò ní wù ike mú ẹtọ́ nǹkan kan jẹ́kẹ́ nǹkan wọn rẹ kò sì ní wù ike mú ẹtọ́ fi ìdí rẹ́mi nídìí òwò yìí kẹ́nìkan máa dúró bẹ́ẹ̀ náà nìyẹn àwọn ikú kù sí náírà tí wọ́n ti ra àwọn ẹgbẹ́ fún àwọn ríran àwọn ọmọ ẹ̀dá ti pé Islam bẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ṣe ọwọ́ àwọn àwọn tó tẹ̀lé kẹta náà wọ́n ṣe tó dáa àwọn òbí ọjọ́ wa náà lọ́wọ́ ní sọ pé wọ́n ti dẹ̀ kọ́ ọ́ ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ أهل الكتاب يضلونهم طائفة تطلق على الجماعة كما أنها صادقة على الواحد أنا أقول لك يا فوق قلت كمان ثم سيكا أو كان nínú àwọn ẹni tí a fún ó wù wọn o àwọn olùmọ̀nìkà tẹ̀sí wọ́n ní àwọn kan tọ́lọ̀ wọn bá ń tọ́ka sí ń bí àwọn náà ní àwọn Yahudi àwọn kan nínú àwọn Yahudi wọ́n dé bá Nàbíyà àti apá kan nínú àwọn Yahudi wọ́n pè ní Banu Qurayza àti apá kan nínú àwọn ìyàwó ní wọn pè ní ìbánu ayélujára ọ̀pá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn kanú wọn àwọn ní pètèpèrò yìí wọn kóra àwọn jọ wọn lè dé àkókò wọn wá gbà lérò òkú wa lọ́wọ́ yóò gbé náà fún lọ́wọ́ yóò gbé náà fún wọn mi rò sẹ́kọ̀ọ̀bù níbi ọjọ́ táwọn mùsùlùmí ó wù wọn láti sì yín lọ́nà. àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì wa ní ẹ̀yìn dọ́là ń tọ́ka sí mẹ́rin ní ẹ̀yìn mùsùlùmí àwọn ẹni tí àwọn àyàwó dídá wí dojú èrò àti tìlọ́nà kọ àwọn náà ni Mu'adh ibn Jabal radiyallahu anhu ẹni tó fi kún ló ní mẹ́rin nípa al-halal nínú àwọn sàábẹ́. حذيفة بن اليمان تصفني صاحب سر رسول الله صلى الله عليه وآله وسلم أنت يقول سكتري صلى الله عليه وآله وسلم أتي عمار بن ياسر عمار بن ياسر فسيتي أموار أمير أموار أبار ياسيتي إني يعني وانت يسمي الإسلام صلى الله عليه وسلم تأتيهم إليه والله لا تنيا àwọn àgbà nínú àwọn sàábì ìní àwọn ẹ̀rọ bíi ìdòjúkọ àwọn òkú mọ̀ pẹ́ẹ́lí sẹ́la èyí lọ sí ìsìn náà sí kẹ́ ó ti ṣẹlẹ̀ lónìí náà tí wọ́n pẹ̀lú ọjọ́ ọ̀gàlà bí àlẹ́ tó kúrú láwọn àdúgbò tó fún ọmọ dákàdá tó máa wá jọ sí wa àbẹ́rẹ́ ìjọba tó wọ́n ti ń fi ọjọ́ ti pẹ́ tọ́ ọlọ́ni lóyún ọ̀gẹ̀lẹ̀ náà ó wù wọ́n láti sìn lọ́nà tí mo ṣùgbọ́n ìkọ̀tún ìyẹ̀mẹ̀ àti àmàrù fún yàtẹ̀ èyí tí wọ́n sọ nínú àyà ìpè ní sábàbí tó lọ́n sọ àyà ìkàlẹ̀ ọjẹ́ sáǹpù wàláìkì ìwúdì ẹ̀wùlẹ̀ ìlẹ́sìn ẹ̀yọ̀mẹ̀lẹ̀ yóò fún jẹ̀yà nítorí wọn ti fọ́n ti gbogbo yín lọ́nà sáǹpù lásán làwọn eléyìí òmùwọ́n kẹ́nìkan sẹ́kù lókè pẹ̀lú ọ̀rọ̀ ṣe ọ̀lọ́ọ̀bù ọ̀lọ́ ọ̀lọ́ọ̀bù ọ̀gbọ́n ìbànújẹ́ ni fún wa nítorí wù wọn ní kíkà lóko ọmọkùnrin ìgbà bí sùn torí de eléyìí wọ́n ti kọ́ ìfẹ̀tún mi ṣé àìsí apá kan nínú àwọn ẹni tá a fún ní síra ó wù wọn àdéhùn níbẹ̀ tẹ̀sán yóò yá ẹni pápá àmì wọn ni máa ti bẹ́ẹ̀ apá kejì àwọn ọ̀dààmú tó wà lópa gbogbo sèlú. àbí gbogbo wọn gbogbo wọn pẹ́tẹ́kẹ́ àpà iná ní máa wò gbogbo ó di kẹfẹ́ yìí ọ̀dà tó gbogbo wọn ló wò ká di kẹfẹ́ yìí. torí rẹ̀ láti sọ pé mímì báyà rẹ̀ láti máa ti máa rẹ̀ pé wọ́n ti sọ ọ́ ìfẹ́ tún mi náà lẹ́ẹ̀kẹta. àwọn kan táwọn ẹgbẹ́ ní tá a fún síra bá a sọ̀rọ̀ súnmọ́ rẹ̀ kéde fáwọn kan nínú àwọn tá a fún síra nínú àwọn tá a fún síra ìyẹn ni pé tẹ̀bẹ̀rẹ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ fún mi bẹ́ẹ̀ torí pé tọ́ ìtàn yẹn wọ́n jẹ́ bá ọ̀gbọ̀n mi ẹ̀nẹ́ wọ́n mi nù fún mi bẹ́ẹ̀ àtọ̀lẹ́dẹ́ yẹ wọ́n tu ẹ̀gbọ́n lẹ́ẹ̀lẹ́ lùmí inú wọn náà lẹsùn wá ti yọ apá kan tó yẹ kó òun fẹ́ láti ti mùsùlùmí náà tó bá sọ pé kẹfẹrẹ ẹgbẹ ìyá wọn ká sọ pé bẹ́ẹ̀ ni ìyá ló dára ìpè wá ti dẹkọ ìfẹsùn mi àlẹ ìkẹta àwọn apá kan táwọn jẹ àwọn tá a fún síra ó wù wọn lórí oge lù náà bí káwọn olóyìn ti lọ náà torí pé gbogbo wọn tó lórí tẹlẹmù wọn ló wù láti fún káwọn ó wà lọ ìdí ìrìn tó fi jẹ fún wọn ìdínú lọ́kàn fi wò sùsùn tó lọ wọn ní mọ́sálásí ní ẹgbẹ́ tí ò fi bàjẹ́ tó tún ní kẹwàá ti kọ́ tẹ̀lọ́ pé gbogbo wọn náà ló mú àbí gbogbo wọn kọ́ gbogbo wọn níjọ́ mu nínú àgbèjì ńdé kó yọ ọmọ kan yìí. tọ́ ilé ìjà ayà yìí kó fi hàn gbogbo wọn pátá ló ń pèsè tèrò lórí rẹ̀ má sọ̀rọ̀ alẹ́ bẹ́ẹ̀ nìkan nínú ọ má sọ pé lẹ́yìn náà fámìlì mi ni ọkàn ìjọba lẹ́yìn bọ́ọ̀lù mi jẹ́ ọ̀pọ̀ ọ̀nbẹ. eléyìí lọ́pàá ló ti jẹ́ kí ńgbà tẹ́ ti sọ̀rọ̀ alẹ́ pọ̀ jù ibi tẹ́ ẹ̀ lérò yín náà ti tẹ́ yọ. ńgbà tẹ́ sọ̀rọ̀ alẹ́ ẹni tẹ́ ń bá gbélé ó sì ṣe ṣe ṣe ọkọ̀ yín lọ́mọ lẹ́yìn kọ́ọ̀lù. lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì fámìlì ó sì bá yín sọmọ yín lọ́mọ lẹ́yìn kọ́ọ̀lù ńgbà tẹ́ ti ti lọ́dọ̀ ìgbésọ̀ náà wà lórí ọ̀nà bàbá àtìyẹ ìwọ́n máa kálọ̀ incident tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n fẹ́ kọ́ fáìlì wúrọ̀ àwọn ẹgbẹ́ lè máa ní tó ṣe pé ibi tó pé ibi tó pé ibi tó pé ibi tó pé ibi tó pé ìbẹ̀rẹ̀ náà ti sọ wọn di kíni gbàkàtàlíà. ìdí nì tọ́lọ́ wa fi pàṣẹ ìwà pẹ́ni tó bá ní létí tí fi gbọ́rọ̀ ọgbọ́ o kó sì sọ̀rọ̀ àwọn má sọ̀rọ̀ àlẹ́ má sọ̀rọ̀ àlẹ́ o lóyìn lọ́kùnrin kan yìí má fún ọ kéèyàn rọra yẹra fún àwọn èèyàn yẹn torí pé gbàtẹ́ náà ti tọ́ ríra gbogbo gbà pẹ̀lú ẹjọ́ tó ta rẹ̀ ríra ń dojúmọ́ ẹjọ́ kékeré ọkọ̀ ọ̀hún máa rọ̀ síra wọn ọkọ̀ ọ̀hún máa yọ̀ máa lẹ̀ síra wọn yàtọ̀ sí kọjá pé àà lọ́kọ̀ fọ́ọ̀mù tẹ̀ bọ́lá ṣe wí fọ́ọ̀mù tẹ̀ kí ni lọ́kọ̀ọ̀mù tẹ̀ mí lọ́kùn dín bí kankan lọ́ba jọ fún ayé kọ̀ọ̀kan pápápá ṣàkóso kan bá máa dọ̀wọ́ ẹgbẹ́ àmàtàwàdà kékeré torí ẹ̀ eléyìí ìfinilọ́kànbalẹ̀ tó lọ́wọ́ fún ẹ̀dẹ́ táwọn mùsùlùmí lódodo wípé wà máa yọ kẹ́yìn lónà ìlà òun lè rẹ́ nìkan sí lọ́nà àfi orí ara wọn eléyìí tẹ́tà àwọn mùsùlùmí الإسلام في ẹnna ọmọ wọ́kọ̀rọ̀ ìsìlámù fi kọ̀lùbẹ́yì عن الإسلام òtọ̀bí kọ̀ǹtọ̀ ìhá lẹ́yìn ẹ̀rẹ́tẹ̀ àní ìsìlámù yẹn wà. gbogbo ẹni tí imáni bá jókòó lọ́kàn rẹ̀ lódodo bí sì ń lo ìsìlámù ní ìpamọ́ pẹ̀lú kọ́nà ọba ti ṣe fẹ́ ẹ̀mí kó fi ìsìlámù lẹ̀ lọ́kàn. wàláàkì irú àwọn tẹ́ àwọn tó jẹ́ mùsùlùmí làárọ̀ ní adọmọlẹ́yìn kọlù lálẹ́ gbogbo orí àwọn ẹlẹ́wọ̀n afúlàlá ìpamọ́ nàbí islam láàrin ìmọ̀lẹ́ fún bí àkókòtì islam mú mùsùlùmí nàbí àtẹ́mì kọ́pà ó kọ́ ní lásán lọ́sàn àwọn ẹlẹ́yìn mùsùlùmí irú wọn ló pọ̀ nítorí délé bí èso sọ pé wọn kí ló dé dé kírun ó ní bíkọ́sì àwọn kẹtẹ máa wí lórí ìrìn wọn máa wọn máa òun pèsè àtọ̀nà lọ chọ́ọ̀chì gan because orin tí wọn kọ mẹ ọmọ yìí lórí matthew lórí daniel nípa àgbàgbọ́ tí wọn sọ subhanallah ẹ máa fi irú rẹ ti kẹfẹ ìtẹlẹ náà sọ kí ẹsẹ mùsùlùmí ọwọ káfíra ọfùlà àbúrò sọ kó ti kẹfẹ rí àbí òye wa kẹfẹ rí náà ìtẹlẹ torí kíkọ ọmọ islam kì í islam torí ẹ ìfinilọ́kànbalẹ̀ tó lọ́wọ́ máa ń finilọ́kànbalẹ̀ ní kéde tí gbogbo ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí lórúkọ tí ọ̀rọ̀ máa ń ṣe mùsùlùmí kó fi wà. garanti inú láti ọ̀dọ̀ ọlọ́run bá tó dára pé wọ́n máa yọ ọ̀dọ̀ lónà ìlà àǹfọ̀sẹ̀ ń wò sí ẹni kankan lọ́nà àkórí ara wọn. àyè láyò lónà torí ilé lé kí n bá ibi tí máa ti ń bọ̀rọ̀ lọ tó fún ọ̀dọ́ ní ọ̀bà àríkò ti dó mọ́lẹ̀ tó náà máa nínú àrùn tọ́pìkì ẹ̀dá padì àtẹ́lẹ̀ ibi wọn náà ló tó nítorí ti eléyìí báyìí ó pàtàkì ká mọ̀ ọ̀tá ọlọ́ta ká sì mọ̀ ọdún ń dá wọ́n máa àwọn òsì mọ̀ báwọn jẹnu àwọn ń tanra náwó lásán lórí òfò owó yẹn ìdí nu tó fi jẹ́ kó gbogbo orí mídìí àwọn àwọn náà wà bẹ́ẹ̀ nítorí kó wù àwọn lọ́wọ́ òde ìlú náà bóyá wọ́n ti ẹ̀jẹ̀ yìí ti lọ́nà àǹbìrì tẹ́bálẹ̀ ẹ̀fẹ́ tẹ́bá nà sáwọn ẹni mọ́tò báyìí wọ́n nà lójú ọ̀nà wọ́n nà tẹ́lẹ̀ ẹ̀fẹ́ wọ́n sì máa dàánù mọ́tò yìí pétúlà wọ́n fà ẹ̀rí ìjọba nítorí pé ó wù àwọn tó gbogbo èèyàn ó di kèfèrí torí ìdí ni pé tó bá ti tó gbẹ̀dẹ̀ àtìyá kò ní wu àwọn ẹni tí a ti fún síra dáájú tí wọ́n kó papọ̀ sí mánà tí wọn ò fi sọ̀nà àgbà ipe kéwìn tẹ wá dé nígbẹ̀yìn tẹ sẹ̀lá nàbí ìgbẹ̀yìn tẹ ti tẹ̀lé tọkàntọkàn tí fẹ́ ti fẹ́ tó wá ṣe fẹ́yìn rẹ̀ torí rẹ̀ táwọn wàá wà ń kó ẹni tẹ́ẹ̀mà tó fi yẹ̀yẹ́ ojú òun wọn nù ojú òun wọn fi gbogbo yín lọ sí náà à wọ́n yìí là ẹni ìlú wọn tí bá wọn fún tí sọ pé láàrin àwọn ti pẹ́ ní oṣù náà ni àwọn mọ̀ pé Islam a lè fi ọ̀nà táwọn gbà yẹn lẹ̀ tó ti pépè sọ̀nà because it's a business. ẹ̀rí nǹkan mẹ́rin business tí wọ́n ń pa owó mẹ́. tọ́ àyà mi ọlọ́ni wọ́n tẹ̀kẹ́ sí min àlẹ́lẹ́gẹ́dàbí lọ́wọ́ yẹn dúnlẹ́kùn mi bẹ̀rẹ̀ dé ìmẹ́rin kún òkú bá rọ̀. لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق قال لي بيقدموا أو أنت náà láfíríkà tó máa mí yẹn nígbà yàrá yẹn wọn lọ ní pé pọ̀ nínú àwọn oníta fún ìtura lówù lówù yọrọ tù lẹkùn mi bẹ́ẹ̀ ní ìmọ̀ ẹnìkan kò fà àwọn yòówù bí àti nàfọ hàn owó pípọ̀ nù wọn bí káwọn da yín padà kẹ́ ti kékeré lẹ́yìn tẹ́yìn ti gbọ́lọ̀ pọ̀ níbi ìmọ̀ ọ̀gbìn wọn náà ní kí wọn mọ̀ wò ní ti kàtẹ́ gbé bẹ́ẹ̀ ni wọ́n rí kí wọ́n mọ̀ bí wọn fẹ́ẹ̀sì bí wọ́n ti dáná lóore lánàá torí pé ló ń bí ọkàn yẹn mọ̀ ó ẹ̀ǹtẹ̀ mùsùlùmí mùsùlùmí ni wọ́n ní má bẹ̀rẹ̀ ṣe kù kàmá ṣàkọ́rọ̀ yóò máa kékeré ní ti wò ti kékeré kó náà ti ti kékeré láti ọ yọ lẹ́nu nítorí pé ìdá orí fẹsẹ̀dọ́gbó bàtọ̀ lẹ́la àjọ sábàtì má sábàtì wọ́n ní ká àbùkátà ká tó máa ṣe màmá kí ló dé torí ọtútù rẹ fún ọ lẹ́ anáka mùsùlùmí. torí pé mùsùlùmí ni wọn wọn lọ tẹ fún kò sí ti kẹfẹ rí ọlọ́run sọ pé wọn lọ tọrọ wọn ànkẹlẹ yahudu wọn lọ nàkọ́ra hàtà àtẹ̀tẹ̀bẹ̀ àmì lẹtọ yahudu àti nàkọ́ra wọn ò ní yọnu sí ọ títí tí wọn náà fi dẹni sí sẹsìn náà torí ẹ̀ fún alójú tí wọ́n ń bínú pé ó rí ọkú kí ọ ó rí ọ fẹsẹ̀ gbálẹ̀ ó rí ọ kárí mánú ó rí ọ fún orí báàkì ń tó tó orí gbòkúta nítorí pé tẹ́lẹ̀ náà ẹ̀yin ló ń bí òun tí wọ́n ti maa tẹ̀sí máa ń pé ìdọ̀tí ara lèèyàn lè fi kàǹkà àtẹ̀tẹ̀ wẹ̀ ìkórìíra ńkọ́ kò sí dáa lè fi wẹ̀ sí ọmọ torí délé mọ́tò Islam tẹ ọlọ́run ni ó wù wọ́n ike fún wọn sọ yín bẹni tó padà sínú àìgbàgbọ́ lẹ́yìn tẹ́ ti gbàgbọ́ kí ló fà á hasadan min 'indi anfusihim ìlara ìlara lóbi pé aka ẹ̀yìn ti wá mọ̀nà àwọn náà sọ pé aka kí ló mú wọn náà mọ́gbọ́nà ẹ̀yìn ti mọ̀nà kì í sọ̀rọ̀ ebú tuntun ẹ̀ náà pọ̀ ọpọlọ rẹ̀ òsì yìí wọn náà gbọ̀nà náà ta ló ọ lọ́wọ́ láti mọ́gbọ́nà torí délé kí ló mú wọn máa fẹ́ kí káwọn ti kẹfẹ́ rí ìlara ni ìlara. èló ń ṣe wọn tí wọn fi ń wò bíi káwa náà ti kẹfẹ rí bíi ká ti kefe yii rí. ẹ ẹ yìí tó kọ yín ní bí wọn lò ó pọ̀ bí wọn lò wọn lọ àdé nígbà ń jẹ Muhammad nígbà ń jẹ Ahmed nígbà ń jẹ Saleh nígbà ń jẹ Abdul Fattah nígbà ń jẹ Abdul Wahhab nígbà ń jẹ Maymuna nígbà ń jẹ Khadija nígbà ń jẹ Fatima. ọ̀njẹ́ ọ̀njẹ́ kẹtù ń bí wọn ní wàhálà àkẹ́kẹ́ ẹ̀sẹ̀ ń ti ń bí wọn ní ìlú kẹtù mùsùlùmí ọjọ́ ẹni tó jẹ́ pé ó practice Islam kìí ṣe ọkọ̀ ọkọ̀ fún mi. bìdẹ́lì ìjọ òfìmọ̀ púpọ̀ rẹ kọ́ ní bí wọn lò ó lè. bí èsì ọ̀gbọ́ Islam yìí náà sọ lórúkọ tó dáa tó bá ti kèfè rí ẹ̀rí púpọ̀ náà wọn lùkọ́ fún ma jẹ́ ṣọ́ọ̀tù. àbí ẹ̀kọ́ ni ó ìpètò àníṣin Mrs. Mimuna wọn akọ ní ògbó báwọn nǹkan tó kàn mí gbọ́dọ̀ kàn máa ń tún bí àtìmù sẹ́ni lálàjà màdínà èmi ọkùnrin fáwọn báyìí àwọn olùbìlà nítorí pé àwọn fẹ́ fi àtìmù nǹkan ni so àmọ́ ní tí wọ́n ti rí ọ̀pọ̀ náà wọ́n láì kọ́ máa jẹ́ píṣà ọ̀kí lọ́dọ̀ sí wa wọ́n máa ń jẹ́ píṣà tó sì ń ṣe Islam tó lóòfẹ́ ṣe ju píṣà marhaba bí kàfé mẹ́sì káàbọ̀ mọ́tíláṣí tó ti tó burú bẹ́ẹ̀ á bí sẹ́nà rẹ̀ ń jẹ́ píṣà kí ni tùmọ̀ rẹ̀ tí ìgbà ti tẹ̀lé dẹ̀ tí ìtì ìtajà tí ìtì ìtajà kàn tí ìtì fìràhùn tí ìtì ìtòrí ibú màkàbà ní kẹfẹ lọ́sẹ̀ tàbí òye ọ tó máa bọ̀ mọ́tíláṣí máa kírun tuntun máa jẹ́ títà tí wọ́n á rí kó kírun òun ló tútù islam òun gbá wẹ̀ wọn náà yọ sàká tó tún lọ hajj ẹgbẹ́ aláàjì títà ṣe ọ̀ ọ̀ ọ̀ pẹ̀lú kọ̀ọ̀kan àbí òun kírun orí kọ̀ọ̀kan dà wọn náà ń gbáwẹ̀ ìbànújẹ́ dé wọ́n péjọ síwájú lè rán ní kíni peter tó fún ọ ẹni tó ń pè sàkáàdì lọ́ọ́ sotori pé èyí tó yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásán ti dá wà ní tiwọn àwọn olùkókọ lásán in Islam Ramadan ẹ dé ọ̀pọ̀lọpọ̀ gba Islam wà yìí dáadáa bá Ramadan ṣètò wà ní Islam bí Ramadan bá ti lọ wọ́n ti di kékeré padà. سبحان الله بئس القول لا يعبدون الله إلا في رمضان انا يكون يوان تعال أو أنت سماء في نص رمضان أو تعالي وتريد إيه يدي إما إيه أسمع وأكون لي الإسم الله إذا إيه كنت ما شو رأى إيش تعرف شو بس كم واحد من مدرسه تقول في كل شيء ما شو سألوك الله الله كسلامني إيه ee lọ́gbà kọlọ̀ yóò kó dẹ́sẹ́ lónìí. tó bẹ́ẹ̀ náà ni ẹni tí ń jóló kan ọwọ́ àti ọtún ṣe ọlọ́ọ̀bù ọ̀yọ́ ẹnì pé lórí ọmọ ọ̀gbà jẹ ni ike ìjọ kí ni àlọ́ ọ̀sọ́ yẹn ike Allah is the most greatest Allah is the most greatest ìwọ́n sì ń kọ́ ní ojú wọ́n ti ń sẹ́mi Allahu liman hamida ọlọ́run ọba ń kọ́ ẹ̀yìn àwọn ẹni tí ń tí ń fẹ̀yìn fún un. àwọn ẹ̀dúkú alẹ́ mi náà tún náà sọ̀rọ̀ bẹ́ẹ̀nà wọlé fẹ́lẹ̀ hàmì torí náà ẹ̀rí olúwa wa ti ẹ ní gbogbo ẹ̀yìn. ẹ dàpọ̀ ìsìn àwọn ẹ̀ka pọ̀ yìí ẹlẹ́mọ̀kẹ́ rábà náà wọlé kẹ́lá ń dùn ọ̀làwọ̀ akínárù ọ̀ máa jẹ́ ńkọ́. torí tí èèyàn bá mọ̀ wọ́n ní sẹ́mi Allahu liman hamida ẹ̀yin ẹ̀ńtẹ̀ ńbẹ́lẹ̀ yìí ẹ̀ tẹ́tí gbọ́ o ọlọ́run ọba wa a máa gbọ́ ẹ̀yin gbogbo ẹni tó bá fẹ̀yìn fún un ọ̀tá yẹn ti kan nù ẹ̀yin ti dáhùn sí rabbana wa lakal hamd hamdan kathiran tayyiban mubarakan torí náà bí lè má mú wa tètè ṣe wá lójú kòkòrò àti pé wọ ọlọ́run ẹlẹ́dàá wa yẹn ni gbogbo ẹ̀yìn ní ẹ̀yìn tó èyí tá a fi kò fún sí ملء السماوات وملء الارض نيان تقوم بقول سما شو تقوم بقول اذا قوم بقول قول اذا قول قول تصيب قول قول تريكي في وصول لا اله الا الله وملء ما بينهما حتى تقوم سما تلك وملء ما شئت من بيت من شيء بعض تقوم بقول كميسي ولا بابا بي سنو سيكا اهل الثناء والمجد يعني بقول قول يعني بقول قول أحق ما قال العبد وكلنا لك عبد dájúdájú èyí tó dáa jù nínú tẹ́rù sọrí gbogbo wa náà ẹrú rẹ sì ní ìwọ ọlọ́run oníkèlè máa ní àlèmá àpẹ kò sí ẹnìkan tó lè dínà tí ìwọ ọlọ́run fẹ́ fún mi tí ò ní kọ́ máa tẹ̀yà lọ́wọ́ kò ní bí olúwa rẹ ìdínú tó fẹ́ ká gba kádàrà gbọdọ̀ mọ̀ kó o ti jẹ́ mùsùlùmí òdodo òun gbé jàǹkáwọ̀ kan kówó rẹ nù. sẹ́nu pé wọ́n ń tẹra oúnjẹ lẹ́ẹ̀mẹ́rin àìmọ̀ àtọ̀ ìfún òní fi ẹni tí òní fi sọ́nà ọ̀hún ni ọjọ́ tẹ̀ ọmọ ti ọ̀lọ́run òní fi dépò pé yóò tẹ̀lé pé rí gbìyàn. wọ́n lè mú ọ̀sìn ẹni mẹ́rin náà wọn ò sì ní fi ẹni tí òfin ọ̀nù sọ́nà ọba lóòní ní òní fi babaláwo kan tó bẹ́ẹ̀ àlùkò tó bẹ́ẹ̀ torí pé sọ́nà ọba òpin tiẹ̀ kò sẹ́ni tó lè fún ọ wàlẹ̀ yẹn fún ọ̀rẹ́ tẹ̀sí mi kẹ̀lẹ́jẹ̀ ìyẹ̀dù oníyẹ̀dù kan kò lè ṣe láǹfààní lọ́dọ̀ wọ náà láti ní tó pín díẹ̀. torí ẹ àtètè jí dọ́jà lágbo mẹ́rin àbọ̀ wàlúwà ìkọ̀pẹ́ kọ́ pa owó tọ́lọ̀ ọ̀kọ́ fọ́ pa ọ̀nà èkó lọ́wọ́ adójúmọ̀ ọ̀nà òmìtà ni ọ̀nà abákálíkè gbogbo ẹ̀ yọ̀ọ́ sàtú pẹ̀lú wéwu ni nítorí wọn bá kọ pé yóò ní nǹkan ìní òní. ìbínú táwọn sọ̀rọ̀ fi jẹ́ pé àwọn tí wọn wọn èyí sáré àtàṣubú wọn sì rí àrìn fẹsẹ̀ kọ́ lórí fún àwọn àkàlẹ̀ ayé torí wọ́n ti mọ̀ pé tọ́lọ̀ nǹkan máa ń kọ́ onítàjà. torí di eléyìí báyìí wọ̀rẹ̀dùnkú kan lẹ́yìn وليس يزيد في الرزق العناء أيار ففا أيجار ففا nínú kárìn nínú ká ṣiṣẹ́ kíákíákíá kò ní ìdí kankan kò náà dùkì rẹ o. ọ̀pọ̀lọpọ̀ wàhálà káforílù káfọwọ́rù kágbésíkùn kágbésẹ́yìn torí pé ká lè rówó yìí. sọ̀rọ̀ àìkò lè lé nǹkan kan kúnnú àrídìkì torí eléyìí báyìí ló ti jẹ́ pé islam yẹn ò lóore gbogbo rẹ̀ ẹni tó bá pàdánù rẹ̀ kó kó gbogbo òfò ìlú mú yẹn ẹ sì rí i pé wọn yẹn kò sábà ìrọ̀ ìrọ̀ islam dínà sọlá ìyẹn kò bá lámìm wà hùwà fìlàkẹ́rọ̀tì mìíràn káfírí yóò tún máa bẹ́ẹ̀ lóyún òfò mẹ́mẹ́dá òfò ó wù wọn kíkẹ́ ti kékeré wọn lọ àdé ó wù wọn wọn náwó lé lórí gan wọn náwó lé lórí púpọ̀ púpọ̀ ẹ̀ẹ́dì látàrí kí wọ́n fẹ́ kẹ́ ẹ dẹ́ ní òfò ọlọ́mọsá alẹ́ ní òfò ẹ̀yìn òyìnbó ní wọ̀ lójoojúmọ́ ń gbowó wá ẹ̀yìn mẹ́yìn òyìnbó ní gbogbo tábìlì orí tuntun aṣọ táwọn èèyàn gbogbo wọn sì dọ̀mọlẹ́ kọ ọ̀nà ẹ̀sùn ní ẹ̀sùn gbọ́ ọ̀nà yìí wọ́n tún gbà lọ wọn. sábà ètò ìṣòro kan bá wọ̀ ọ́ tí ò jẹ́ dúdú bíi tí wọn wọ́n máa máa kótó àwọn ìdàlúkú ìdàlúkú ti dé ẹ dákun àti òyìnbó tó wọ̀ tó náà gbé tákìtì tí wọ́n fi sọ gbogbo èèyàn tọmọ lẹ́yìn fọ́ọ̀lù pọ̀lú táyà ẹ̀yìn fẹjọ́ wọn sùjọba èyí ti fẹ́ jọ wọn ṣùjọba ẹ̀ mọ̀ tó kẹsàn sọ lọ sàmójọ́ táwọn bá ti rẹ́ nìkan tó àtọ̀ ah, àwọn tó ti dé o torí pé kò wù àwọn àní wẹ́tẹ́kọ́ ìfẹ́túnmí àhìlẹ́ kìtàbí lọ́wọ́ yóò dé lórí rẹ́pù tó wù wọn ni tó sìn ìlànà. dọ́kítà ẹ̀ ìjẹni tí ń sèèyàn kọ̀ yàyà lẹ́nu bí ìjẹni tí wọ́n ń ṣe tí ò ní fura hmm, ẹni tí wọ́n ń ṣe tí ò ní fura ló yàyà lẹ́nu. lọ́wọ́ àti torí pé yàn ọ̀nlọ́ gbà lọ́wọ́ ń tọ́ àbẹ́ ìdí nǹkan mìíràn lẹ́mọ̀ kó ti bu ọwọ́ àbí ọ̀bọ ọwọ́ ọwọ́ torí gbogbo ẹni tó bá ti ràn án lọ́wọ́ ọ̀dẹ́rú ẹ̀ ìyẹn lé gbójú sókè wò ẹni tó fún yàn lówó yàn sí yẹ sà sà sà kọ́mọ́ wa lọ mọ́tíláṣí mọ́ sà so lọ́wọ́ yóò lu lẹ́kọ̀ọ́ ó wù wọn láti sìn yín lọ́nà nínú àyà mi ọlọ́ni wàdùn lọ́wọ́ tẹ̀kùrù rẹ̀ kẹlẹ́ kẹfẹ́rù fẹsẹ̀kùrù lẹ́sẹ̀ wá. ó wù wọn ikeke yìí ló ti kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí torí gbogbo yìí lè bá dọ̀dọ̀ gba kẹ̀kẹ́ àǹkó àǹkó lè ní jáma kó wọ́n náà mọ̀jà bá wọn kó àǹkó rí ibú ó wù wọn tó kẹ́yìn ní òfin kẹfẹ́ gbọ́n àti kẹfẹ́ tẹ wájú káàkó káwọn òfin náà bí wọn ṣe fún àwọn ọ̀rọ̀jì torí de ilé yìí ọ̀dọ́wọ́ wa dọ̀wọ́ wa nǹkan ti tẹ lọ́fíìsì kan tó kọ́ ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ ọjọ́ mọ̀lẹ́yìn pọ́ọ̀lù ọ̀gá rẹ̀ ọwọ́ nínú ìṣẹ̀rú mẹ́rin kan wọ́n ti sọ́ọ̀sì wọn ti lọ sí àbọ̀gá rẹ̀ ẹ̀yìn màmá rẹ̀ kan kú sọ́ọ̀sì wọn ti lọ ọkùnrin àbọ̀gá rẹ̀ kìnnìkan ti sọ́ọ̀sì wọn lọ kẹ́tọ̀ tẹ́lá ti síra ilẹ̀ ní ọ́fíìsì bá tó kẹ́tọ̀ ọ̀dà lọ. àwọn sọ́ọ̀tì máa ń sọmọkú gbàtí bá débẹ̀ wọ́n mọ̀ sọ pé ọ̀run àwọn ti kún ipá àwọn kan bẹ lára àwọn bí ìṣerú àwọn bàbá wa ti wọn padà bàbá wa ti sọmọ di ọmọ lẹ́yìn fọ́ àbí bẹ́ẹ̀ fọ́ tí wọn lọ wọn ló ti bóyú rẹ wá bẹ ẹhẹ náà máa ń búlù ọ lórí kò síbi tó ọbẹ yẹ torí di eléyìí kálukó jókòó láyé ẹ ó wù àwọn kékeré gbogbo wọn ti kékeré máa ti jẹ kékeré bọlọ wọn lọ́wọ́ nítorí kíni pẹ̀tẹ́ kúnú rẹ̀ dáwà torí kí ẹ̀jọ̀ àjọ̀dọ̀gba kí ẹ̀jọ̀ dọ́gba ní oríire àbórí ibú nínú orí ibú torí pé kẹfẹ́ rí èso lórí rẹ̀ lórí ibú ni. tọ́ ilé ìjọba ti jẹ́ ọlọ́ni wà máa yóò fẹ́ ìrúnà ìlẹ̀yà wọn ò lè rí yín sí lọ́nà tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí òdodo wọn ò lè rí yín sí lọ́nà tí bá jọmọ lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam lódodo wọn máa yẹ ṣòro wọn ò kúra mọ́ ò kúra mọ́ tó kékeré láti mọ̀ ẹ́ pé irin tó ń lù kò lè já sí pé kí ihò kan hàn lára ẹni yẹn ó yẹ lẹ́yìn rẹ̀ tí wọn ò mà wọn ò kúra mọ́ ẹ́ pé àwọn ò lè rí yín sí lọ́nà ni wọ́n ti náwó ni wọ́n ṣe ń nára ni wọ́n ṣe ń nágbárí gbogbo ẹ̀ lórí rọ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run máa dojú ọ̀rọ̀ kọ wọn dojú ọ̀rọ̀ kọ wọn gbogbo ìdíjẹ́ ìdáyọ̀ kò lè gbé yín ìṣèkèfèrí tẹ̀sí kò lè mú yín débi kan ọ̀rọ̀ ní ẹgbẹ́ ìyẹ̀wò. yá ahlal kitabi lima tadkuruna bi ayati llahi wa antum. تشهدون أي تعرفون ترى يا أهل الكتاب من اليهود والنصارى أي يهودي أي نصارى لما تكفرون بآيات الله كيلو استتاج سايب أبوه سامع آية الله كيلو استتاج ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tọ́lọ̀ wọn bá ti sọ̀kalẹ̀ fáwọn ànábì tó ṣáájú tẹ̀yìn ń tẹ̀lé tàbí ń pè yín ní ahlul kitab kí ló ṣe tó ṣe pé kìtáàbù tó sọ yín di ahlul kitaabi ẹ̀ kà á kí ló ṣe tó ṣe pé nígbà tẹ kà á ìtọ́tọ́ka sí ẹ̀ fi ṣe wà wò kí ló ṣe tó ṣe pé ẹ̀ fi òdodo pa mọ́ lè mọ̀tẹ̀ rẹ̀ ní àyà tẹ̀ náà kí ló dé tẹ̀ ayọ̀ ọlọ́ọ̀tọ́tọ́ kàtà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ló ṣe yín tẹ kọ̀ láti gbà bọ́. ayọ̀ ọlọ́ọ̀ níbi tọ́lọ̀ ti sàlàyé àmì ànàbì Muhammad sallallahu alayhi wa sallam bí ló ṣe tó ṣe pé gbàjẹ́ ibà ká mọ́jẹ̀mú láéláé débẹ̀ ẹ̀ máa ń kú. ayọ̀ ọlọ́ọ̀tọ́tọ́ nípa ànàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú bíbélì tó ṣe pé gbàjẹ́ ibà ká bíbélì débẹ̀ ẹ̀ máa kú ní àbíkẹ́ fún tìmọ̀mí kò sì sí bí yẹn ti lè fi àtẹ́lẹwọ́ fò yìí o. lima takfuruna bi ayati llah kí ló dé tẹ̀ ń ṣe àìgbàgbọ́ sí àwọn àmì ọlọ́run wà á ń tòun ṣe ṣẹ́dùn nígbà tẹ́ ìṣẹ́ẹ̀dì lódodo wíkẹ́ ń bẹ́ẹ̀ nu síra tó wà lọ́dọ̀ yìí ọ̀rọ̀ nípa nẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam nígbà tẹ́ ìṣẹ́ẹ̀dì lódodo nígbà nẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam là nẹ́bì gẹ̀ẹ́ àti pẹ́ẹ́sì náà tó lọ́n fi ran onílẹ̀ lódodo kí ló dé téèyàn ọmọ náà tí ó mọ̀nà lọ́nà tí ó wà pọ̀ láti fi sọ̀nà tó ti fi ọ̀nà gbẹ́ ìní òkòrí pèlú méje bẹ́ẹ̀ kápọ̀lẹ́ ọlọ́run bá ti bẹ àwọn kan sórí rẹ àwọn kan sórí rẹ olórí rẹ ò ní sórí rẹ lásán ẹ̀ àti nítorí pé yọ ọgbà òjò ọ̀la olórí ibú òsì ní sórí ìlú lásán ẹ̀ àti nítorí pé yóò fi kẹ̀kọ́ rà àti gbẹgbẹ́ lọ sí òsì ti wà lẹ́nu tó fi kẹ̀kọ́ torí ti eléyìí eléyìí bá ti fi ń tú àṣírí wa ni ẹ̀ka wò nínú òwe tó wà lọ́dọ̀ yìí ẹ̀ka wò ẹ̀rí ọ̀rọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ kí ló dé ẹ̀yin náà sì mọ̀ wá ní ìṣẹ̀ṣẹ̀dún ẹ̀ mà pé ń bẹ̀ ń bẹ̀ kí wọ́n á ló dé tẹ̀ǹtà ìgbàgbọ́. lórí ẹ̀ kìí sọ ní wọ́n ṣe fẹsẹ̀ ń kọ̀wé lórí sílẹ̀sì nípa pé Muhammad ẹ̀ǹdí òrìbò báyìí sí ìlú ẹ̀ Muhammad ẹ̀ǹdí òrìbò ìgbà nípa Muhammad sallallahu alaihi wa sallam bí ọ̀rọ̀ nípa rẹ̀ ti ti wá nínú májẹ̀mú láéláé bọ́rọ̀ nípa rẹ̀ ti ti wá nínú májẹ̀mú tuntun. ọ̀kan nínú àwọn ọ̀dáwìlà nínú àwọn pásítọ̀ pásítọ̀ tọgbà Islam ní àgbọn fọlọ́sìn lọ́kọ̀ ìwé àtìrí ńlẹ́ńlẹ́ pọ̀ gbogbo ibi tí wọ́n gbé pamọ́ ìgbẹ́ ìgbésẹ̀ Muhammad ní ìdí Holy ìwé yẹn wà lọ́dọ̀ wa wọ́n kọ́ ní English asùnmí ẹ̀dá ti lágbára rẹ̀ tọ́ ní àbáṣe wa rí gbogbo eléyìí nǹkan gan ó ti tó àwa tí kò lọ́ọ́ ní bá wa sọ̀rọ̀ sẹ́yìn ọ̀pọ̀lọ́ àgbọ̀lọ́ ọmọ ní ọ̀sọ̀kọ̀ mi ọ̀lọ́ ẹ̀dí ìta rẹ̀ wàláhì mẹ́fẹ́. ọlọ́run kí ló dé tẹ̀sán ìgbàgbọ́ táwọn àmì ọlọ́run àwọn ayé ọlọ́run ìtọ́nà ti sàlàyé fún yín tí ń bẹ lọ́wọ́ yín tẹ́yìn náà sì mà lódodo pé ń ń bẹ. ọlọ́run tó ní yá ahlẹ́lẹ́ kìtàbí ni màtẹ́lẹ́ sọ̀rọ̀ àlàkọ́ bí lọ́pẹ́lẹ́. لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون كيلو سيمين أي أن تأخذ فرا أي يهودي تنتم باصر لتأتناني أي نصارى أي نرنباوي مسألو lima tẹlifisuna lè àkọ́bí lọ́ọ̀kì kí ló dé tó ṣe wípé ẹ dodo mọ́lẹ̀ ẹ ń dodo ọwọ́ bàjẹ́ nítorí kò dodo ọmọ bàá hàn nígbà tí wọn bá débi tọ́lọ̀ ti sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọn á ní lò ọ̀rọ̀ peter kan ni wọ́n sọ ń bẹ̀ ọ́ ọ̀rọ̀ màánù kan ni sọ pété sí anabi muhammed sallallahu alayhi wa alayhi lima talbisuna al-haqqa bil-batil kí ló tó ṣe wípé òdodo ẹ̀dáwọ́ ògùnmọ́lẹ̀ ẹ̀ fi rọ́ ẹ̀fín kò dodo mẹ́lẹ̀ ẹ̀ ní sọ dodo ẹ̀ máa parọ́ yóò ṣẹlẹ̀ ń bàbá dàdí yẹn ẹnìkan náà àwọn olùmọ̀ àwọn àmùsùnmí láyé tẹ́lẹ̀ ọ̀wọ́ ní sọ́ọ̀sì kan ní bàbá dàdí wọ́n àwọn akéwì yóò náà wà bàbá dàdí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ látọ̀ sọ́ọ̀sì yẹn tẹ̀sí wọn fún ìkálukú tuntun wọn fẹ́ wọn fẹ́ wọn fẹ́ wọn fẹ́ gbàdúrà sẹ́wọ̀n kó mùsùlùmí máa ń fi àdúrà àwọn ìgbà ọlọ́run mi máa ń fi kí ni mi máa gbà àwọn ọ̀nà èdè náà wọ́n máa sọ ọlọ́run fẹ́ gbàdúrà tó ní kálukú jíjú ẹsẹ̀ ti sẹ́nu pé àwọn ọ̀gá ń gbà mí àwọn òbí jíjú wọ́n máa sọ dání ọ̀bọ̀rọ̀ tó ìgbẹ̀rú tó ń fura pé ẹnìkan wọlé sí ìdí mẹ́mbà ẹ̀dá kùtà ni mẹ́mbà mọ́tíláṣí àwọn mùsùlùmí ni àbí ìsàn mùsùlùmí ẹ̀sẹ̀ gbogbo àwọn akókò tá a rò kiri pé mẹ́fà mẹ́tíláṣí ń àtàtà kú lọ́dọ̀ àwọn torí yóò rò torí pé gbogbo bí tí òun bá ti bá mùsùlùmí mẹ́tíláṣí rẹ̀ ní àti èsì mẹ́tíláṣí rẹ̀ mẹ́tíláṣí rẹ̀ gbogbo àwọn akókò tá a rò kiri kẹ́ parẹ́ kò ní ìtumọ̀ torí ẹ̀ kó ti wá wọ lórí kékeré mẹ́mbà tọ́ má tó ní kọ́ yájú padà wọ́n yájú ọ ní níbi tá ẹnìkan ti wọlé wájú yìí tí ì sára wa tán tó kó fira rẹ̀ hàn tí ọba fira rẹ̀ hàn ẹ dàpọ̀ nísìnyí ní ẹ̀ máa ń ní wàá fi mẹ́rin lè máa mú wọ́n á ti mẹ́wàá tí bá gbogbo alihamudulilayi àbúrò ọmọ pé ìwúlẹ̀ ti tẹ̀ wá lómi ẹ̀kú kọ́lẹ̀ ẹ̀kú kọ́lẹ̀ báwo tó wọ́n kó fira yẹn hàn kó lẹ́nu kan bàbá yẹn ń bá ń bá yọjú òun ní jáde ní sọ́ọ̀sì àdúgbò ẹ̀ dáhùn béèrè kan béèrè kan náà lónìí. lima talbisuna al-haqqa bil-batil kí ló dé tẹ̀ fi ìgbàjẹ́ fi bò dodo mẹ́lẹ̀. ṣé ìbéèrè ẹ tó pé méjì wọlé ọ̀kan náà ni ó ní ìbéèrè tó ní ní pé lọ́dọ̀ ọ̀gá sọ́ọ̀tì kí ni kúlò tó ti fi dìyàn ọ̀gá olùkọ́ mọ̀ kó lò oníwàlùjẹ́ náà gbólóso ti pété yàn ọba mọ kó lù kò ní wà lẹ ọba ti dákẹ́ lọ báyìí tó àwọn ni ọ̀dá hàn ó ní ẹ̀rù yín ní bọ̀ ẹ̀rù gbà mí fún yín ni wọ́n ní ẹ má bẹ̀rù nítorí tiwa ẹ má bẹ̀rù lẹ́yìn ikú sàárì tọ̀ wọ́n ní ọ̀dà gbogbo tẹ̀ ní à ń sọ ó ní ẹ̀ tó tí a sọ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ ni ah. ẹ̀yin mọ̀ ẹ́ lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ oníkúlù tó ṣe pé téèyàn ọ̀bá mọ̀ kó lù kò ní wà lẹ́nà làwọn ń kọ́ ni abẹ́rẹ́ rí nǹkan mẹ́ gbogbo mẹ́sí gbogbo sọ́ọ̀sì ti di mẹ́sàlásì ni eléyàá fi hàn wá tó ti pàtàkì tó kékeré mú kùnú ọjọ́ ẹni tí ó túnbọ̀ ó túnbọ̀ ti ẹ̀sìn rẹ̀ mú lọ́wọ́ méjèèjì mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ̀sìn rẹ̀ ṣeré. mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ̀sìn rẹ̀ ṣeré torí délé yìí ọlọ́sẹ̀ ọ́ mùsùlùmí ọwọ́ àfẹ́sí gbà pààrọ̀ gbà pààrọ̀ báwò. lè lè tún lẹ́rìn ṣàkó. الحق بالباطل كيلو سيين تنفيرو تنفين بودو دومل أكيفكو نكوى النبي محمد كما تدرك النبي محمد إنه أبي ẹlòmíì ti torí ìbínú ọjà kànga nítorí kí dárúkọ anabi muhammed tẹlẹ wọn ti gbọ́ pé sẹ ti dárúkọ anabi muhammed gbogbo yẹn máa sọ̀rọ̀ kan sọlọ àwọn arìnrìn wọn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn ẹ̀ kẹ́yìn ta lórí ìkan lọ́dọ̀ àkóso ànábì wo làwọn dá kọ́ ẹ̀ náà ṣe kíni kan àlẹ́ ìṣọ̀lá ti ta àlẹ́ ìṣọ̀lá ti ta láàmú wọn kàn sí máa pàṣẹ wọn níbi ìgbà tó dé tẹ́tẹ́ torí di eléyìí kí ló dé tó ṣe ibi ẹ̀yìn ẹ̀rí ọ̀nà ńlẹ̀ fílẹ̀ ẹ̀ máa sọ ojú ọ̀nà ìgbẹ́lẹ̀ fi sọ̀nà áà ń tẹ̀ bá ti ọ̀nà dáa lima tẹlifisuna alḥaqabi albaaqil kílódé tẹ̀m̀fì ìbàjẹ́ tẹ̀m̀fì ń bò òdodo mẹ́lẹ̀ ẹ̀m̀fì rọ ẹ̀m̀fì ń bò òdodo mẹ́lẹ̀ ẹ̀mà islam lẹ́sìn òdodo ẹ̀sìn máa pẹ́ni tó bá pọ̀ sí ọba ti islam ó yú yóò ṣe kílódé tẹ̀yìn ọ̀gá ọ̀gá tẹ̀sí àwọn èèyàn jẹ tẹ̀sí òdodo fún wa. tẹ̀mọ̀ pé sọmọlẹ́yìn ojú ti ẹ̀kú bọ́ tòṣùgbọ́n ọ̀gá ńkọ́ ọ̀gá tó ríran yẹn kó lè sàlàyé fún ọ pé fẹ́ẹ́ rí dáǹsì báyìí tó bá yẹ lówó dáǹsì ń kojú ọkọ̀ sọ́nà ń bẹ̀ o sòṣùmọ́ ò ní sòdodo fún wa wà á tẹ tún múna ọkọ̀ wà á tó ń tẹ́ ẹ̀wọ̀n. ọlọ́ni kí ló dé kí ló dé tẹ̀ ń gbé òdodo pamọ́ kí ló ṣe yín tẹ̀ ń gbé òdodo pamọ́ òdodo ti ń nínú mẹ́tẹ̀ẹ̀mú láéláé ẹ̀ka òdodo ti bẹ tó mẹtẹ ń tuntun ẹwí kí ló ṣe yín wà á tún tàlẹ́mù wàlhálù ànákùn tàlẹ́mù náà ànà àkọ́ àkùn wà ànákùn tàkùmù rẹ̀ tó sì jẹ́ pé kọ̀ǹdíṣàn yín ẹ̀ mà nígbà tẹ̀yìn mọ̀ bí òdodo lòdodo ẹ̀ sì mà dájú pé fọwọ́ kò mọ́lẹ̀ kí ni ṣe torí eléyìí báyìí ìpèníjà ni fún ọ ìpínpín oyè òdodo pamọ́ fún ọjọ́ ìṣòṣe kékeré lẹ́yìn tó ti mọ òdodo kò ní tọwọ́ kù kọjá ní tó ṣe é kò ní máa gbódodo pamọ́ nítorí pé títí ìjọ wò títí ìjọ wò èdè títí ìjọ tí ọ̀fẹ́ gbódodo pamọ́ tó ní gbé pamọ́ ni tí wọ́n ka owó òrùké pẹ̀ tí wọ́n palẹ̀ rẹ mọ́ èdè títí ìjọ náà ni ọlọ́run tó wá ń sọ fún wa nípa ètè kan tí wọ́n tún dá wọ́n tún tètè ètè kan máa ń rí gbogbo àwọn gbódodo pamọ́ àwọn gbọ́rọ̀ nípa ní sọ̀rọ̀ àyọ̀ àyùsẹ̀lẹ̀ àwọn ti pamọ́ gbogbo nǹkan yìí báyìí wọ́n wá ronú bí káì nǹkan méjì ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ káwọn ọ̀gbẹ́jọ́ á tètè mí ètè yẹn ní pé ẹjẹ́ á dàbí ọgbọ́n káwọn náà mọ̀ fún agbọ́lọ́pọ̀ ká dàbí ọgbọ́n káwọn sọ fún agbọ́lọ́pọ̀ ṣùgbọ́n gbà wọ lọ́wọ́ lọ́sàn kálá agbọ́lọ́pọ̀ Islam lọ́wọ́ tọba ti di pé lẹsùn kẹtù lẹ padà sẹsẹ yín ẹtù lọmọ lẹ́yìn bọ́ọ̀lù ẹtù di ẹwù yìí nígbà tí lẹ bá lẹ sùn tó má tó délé lọ́wọ́. ṣé ẹ máa gbọ́ pàdé tó bá ti di ìgbà tí ẹ máa ń bá wa ṣe ìsìláàmù lọ́sàn-án inú àwọn mùsùlùmí ó tún pé á ah, àwọn ilé iná ti rí na wọ́n ti gbẹ̀sìn àti kọ́sọ́lọ́ àti kọ́sọ́lọ́ má ti lẹ bá sùn tí wọ́n á tún di ọmọ lẹ́yìn bọ́ọ̀lù padà sáà di ẹwù Ah. wọ́n á ní ìran wípé islam ẹ̀ sọ̀nà yìí o ẹ̀mọ̀ káwọn ti ní kíra lọ́wọ́ pẹ́ nígbà tí wọ́n ti kọ́kọ́ bá wa sí wọ́n á ṣèwádìí tí wọ́n gbà iṣẹ́ ìsìn lójú wọn fi lẹ̀ nígbà tí wọ́n á fi sọyè méjì táwọn mùsùlùmí lọ́kàn àwọn mùsùlùmí òkú tẹ̀sí wọn lẹ̀ eléyìí ti tẹ̀sí tí wọ́n tún dá ọlọ́ni wọn kọ́ ọ́nẹ́ pọ́ ìfẹ̀sùn mi ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار وجه النهار واكفروا آخره لعلهم يرجعون فلا يحزنك نسوا الكعب ابن الأشراف ọ̀kan nínú àwọn aṣíwájú àwọn yahudi àti Malik ibnu sọyẹ ibnu sọyẹ àti àwọn míì yàtọ̀ sí wọn nínú àwọn ọ̀gá àwọn yahudi Mẹdínà wọn ní àwọn àwọn ni wọn gbèsè tí wọn sọ fún àwọn ọmọlẹ́yìn wọn táwọn jókòó rẹ ìgbé àmì ìwòbí lẹbi yìí. أنزل على الذين آمنوا وجه النهار يعني أولا ẹgbẹ́ atọ́nà sọ̀kalẹ̀ fáwọn mùsùlùmí gbọ́ ṣùgbọ́n lọ́kàn lásán kí ìgbàgbọ́ yẹn wà tí wọ́n fi rí yín fẹ́yìn náà ṣe islam alimami nìkẹ́sí yàrá fún ọ̀húnwá àwọn ní ìsìnkú adámbẹ̀ ní ìsọ̀lù máa Muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ẹ̀sọ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà máa lọ kí wọn àgbà pẹ̀lú àtàlù sọ̀rọ̀ bá àlè wà lóṣù sọ̀rọ̀. tẹ́ ẹ bá sì lọ ẹ̀jẹ̀ fún orí yín ẹ̀jẹ̀ fún orí yín pé ẹ̀yin náà ń bẹ pẹ̀lú wọn ẹ̀ kí ọ̀rọ̀. wọ́n fúru àkẹ́rọ̀ wọ́n tó bá ti fi pínlẹ̀ ẹtún fi hàn fún padà ọ ẹ padà sí ẹ̀sìn ìyàwó di yín. ọ̀tẹ́ẹ̀dẹ̀ rahimahullah ó ní. فعلوا ذلك ليشككوا المسلمين والسبب تريكون لبعض السيد إنسان مسلمين لو كان wọ́n gbà gbọ́ láàrọ̀ wọ́n sá ìgbà gbọ́ lálẹ́ wọ́n gbà gbọ́ lọ́sàn wọ́n sá ìgbà gbọ́ lálẹ́ nítorí bí èdè ìbèrè bá wọn wọ́n gbà gbọ́ àwọn ọgbà gbọ́ òṣèlú. tọ́ ọlọ́run bá ń tó àṣírí wọn pé tẹ̀sí ṣe ìdáná wa mú kíláàsì lẹ̀ kan láàrin èdè torí gbọ́ wọn ti bẹ́ẹ̀ nítorí wọn lè bá aṣọ ìwé ìwé ìsìn lọ́kàn wọn lè bá aṣọ yín dẹni tó náà padà fi Islam sílẹ̀ kíkẹ tọ àwọn ẹni a ti fún ti pẹ́ nù bá wa fi gbà kan ńgò ya fi máa fún tó fi Islam lójú wọn gbàtẹ́ bẹ̀rẹ̀ sí ní ronú bẹ́ẹ̀ òye tí wọn tó wò fún wọn mọ ọbẹrẹ sí ní ìríran pípé ńgbà táwọn ti fi lẹ kọmọ yẹn káwọn náà bẹ́ẹ̀ mọ subhanallah ètò tí wọn dànù torí di eléyìí nínú tí máa wù wọn tí wọn fi ṣe gbogbo tí wọn ṣe nítorí wọn fẹ́ àtìkù náà ni wọn sọ ìròyìn ìròyìn ju alọkà kódà bó ṣe é pé kò tiẹ̀ ní ti Islam sílẹ̀ ètò kéré jù kọ̀ọ̀rọ̀ sí ti èmi ti pa ẹ̀ dákun ẹrù kankan tí ìyẹn ti di máa ṣe yìí méjì nípa àpòtọ islam ẹrù kẹnu ẹ lọ kí ni lọ́jìkì wo lọ́wọ́ àmì kò sí gbogbo ẹ̀rọ kílẹ̀ àbí o kò sí kankan táàgbé bọ́yẹ sàjẹ̀ kan ní islam wọn kẹ́kẹ́ mọ àwọn gbé pamọ́ àwọn apákan lórí mẹ́rin fún òní mi pé kí ni kí ni nǹkan náà rí kò sí àwọn ni wọ́n mọ táwọn gbé pamọ́ torí àwọn olùkú oríṣiríṣiríṣiríṣi irọ́ ó wà lọ́dọ̀ tí wọn. nítorí ìdílé ẹni tó bá fẹ́ kó ṣe islam ẹni tó bá fẹ́ kó mọ̀ ṣe islam èyí tí wọ́n sọ fúnra wọn fi ọkírun nígbà kan nígbà bá ti dìgbà kan ẹsọ fún ẹkírun má ẹ ní ìlú níbẹ̀ ẹni tó máa fi dà kó ṣe rẹ̀ ẹni tó máa fi dà kó ṣe rẹ̀ owó ọmọ kíláàsì wa fọ akírun kí ni wọ́n máa tó kó ṣe mùsùlùmí mo bá tún di lọ́la tó di lọ́tún la kó tún bá sọ́ọ̀tì lọ kó ra o. pèrèpèrè òfin ẹ̀sìn Islam bákan méjì nínú kọ́lẹ́ kó ti gba Islam ló wá sí ọ. ẹni tó bá ti gba Islam tó bá padà fẹ̀sìn rẹ̀ lẹ̀ á pa ni. òfin ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam wọn ni man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó kókó ní islam tó di kékeré ẹ̀sìn yóò wọlé màá ti sèba ti sè islam kékeré fọkùtòlù ẹ̀pá. sẹ́wọ̀n pé ẹni tí ó fi islam ṣe ẹ̀yẹ ńkọ́ yọ̀wọ̀ àmúra. àbí kò sì sọ pé no ẹ ètò tó ń gba islam nígbà tẹ́ ẹ̀rọ mọ́ bẹ̀sẹ̀ mo fẹ́ wo fún ẹ̀sìn ń bẹ̀ ni so just uh, just I'm just making fun of you okay fun of us ẹ̀ wa yọ gba ìwà wí gbogbo ẹjọ́ bá ti ti di hàn ní kòkòkò bá ti bá ọ̀sẹ̀ sáré ẹwọ àjọ pé you are making fun of who of what of Islam ah gbogbo ọpọlọ ló sọ fẹ́ ojú rẹ ó yìí tó gbogbo eléyà fi hàn Islam ti jẹ pé kì í ṣẹ̀sìn ẹ̀sìn ọlọ́run wọn kì í fi ṣeré rárá wọn kì í kí èèyàn á lọ lálàáfíà ọmọ kàmù torí di eléyìí wọn ti alẹ́ ti níbẹ̀rẹ̀ wípé ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ máa fi hàn wọn pé ẹgbàdà nẹ́bẹ̀ ẹgbà Islam ẹ máa bá wọn kírun nígbà tó bá di lọ́sàn sílẹ̀ bá tó ti kẹ́ tó bá ti kẹ́ ló bọ́ kó ẹtú padà sí bí ẹsìn ẹtí wọn fún yín láyè méjèèjì ní àkọ́kọ́ ńgbà tẹ́ bá wọn mọ́tíláṣí ẹ̀jẹ̀ wọn rí yín ńgbà tẹ́ bá tún lọ sí wèrè yín ẹ̀túnjẹ́ wọn rí yín. la'allahum yarji'un bóyá lè léwu káwọn mùsùlùmí ó fẹ̀sìn wọn lẹ̀. ẹ̀rọ pé sábẹ́ àti náà bóyá ìlú fẹ̀sìn yìí tọ́ ayé tí wọ́n bọ̀ yìí alimami ọ̀gbìn rahimahullah ṣẹ́yìn wọ́n ní وهذه الآية أشكل ما في السورة àyà tí mo yìí òun láyà tó lójú sú mi nípa bó láti fi tẹ̀síìrì rẹ̀ lọ súra yìí. ọlọ́ni ولا تؤمنون إلا لمن تبع دينكم. قل إن الهدى هدى الله أن يهدى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم ليش إشكال الله الآية ونكي الله ما أعلم به عمي تعني تعني صوت ولا تؤمنوا إلا لمن تبع دينكم ẹ ti gbọ́dọ̀ gbà fẹ́nìkan jẹni tí máa ń ṣe irú ẹ̀sìn tìyín ẹ gbọ́dọ̀ gbà fẹ́nìkan ẹ mẹsọ kan ẹ̀yin ọba lẹsẹ lómi yàtọ̀ fẹlẹsìn irú tìyín sọlọ nígbà wọn ní sọ̀rọ̀ ní ìlú àbáwọn èèyàn orí àwọn ọgá wọn láàrin ìdí tí wọ́n dá pé آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره bí ìsìnyẹn náà ni wọ́n ti ń sàlàyé rẹ̀ sí ìjọba sọ̀kalẹ̀ fún àwọn ìgbàgbọ́ òdodo ẹ̀gbàgbọ́ lọ́sàn tó bá di lálẹ́ ẹ̀ta ìgbàgbọ́. bí ìsìnyẹn náà ti tún lélẹ́ ìpéjọ ẹ̀sìn mọ́tò kọ́kàn yín ọba alẹ́ sẹ́nìkan o ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ fẹ́nìkan o àyàfẹ́ni sẹ́ńtì ọ̀sẹ̀ tìkan pé èdè wọn náà lọ́nà ti sàlàyé ìsìn àbí ọlọ́ọ̀ni wọn ń sọ fáwọn mùsùlùmí pé tọ́ àwọn lo èdè tí wọ́n dá òní kíkẹ́ gbàgbọ́ àbáwọn gbàgbọ́ lọ́sàn káwọn sá ìgbàgbọ́ lálẹ́ ẹ yọ àmọ́ sọ̀rọ̀ alẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sí mùsùlùmí ẹ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ alẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sí mùsùlùmí tó lọ́n bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ bí nìsín ni àbí ti ń ṣẹlẹ̀ níbí òní wípé pé ọlọ́run báwọn mùsùlùmí sọ̀rọ̀ ní ìpín ni àbí ọ̀rọ̀ àwọn Yahudi náà lọ́lọ́run bá sì sọ fún wa tètè. pé ọlọ́run bá pé ọlọ́run báwọn mùsùlùmí sọ̀rọ̀ ní ìpín ni sọ̀rọ̀ àwọn mùsùlùmí lọ́lọ́run bá sọ̀rọ̀ ní ìlú àbúrò àwọn èèyàn òní bí náà lọ́lọ́run máa ń fún àrò nípa tí wọ́n sọ èdè tí ìṣọ àlọ́ tó bá ní ọ̀rọ̀ ọ̀yọ́ òní náà lọ́lọ́run ti sọ fún wa kí wọ́n sọ fún àwọn ọmọ lẹ́yìn wa wípé wọn lè nínú ẹgbàgbọ́ lọ́sàn ẹ̀sà ìgbàgbọ́ lálẹ́ tí ń ọ̀sán náà mọ́tòkàn yọ balẹ̀ sẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan yọ sẹ́sìn yọ wíwí yóò o lè jẹ máa mọ̀ ó sì lè jẹ́ pé àwọn èèyàn wíwí tètè nínú èdè wọn kò ní gbé ẹgbà tọ́nà sọ̀kalẹ̀ bá mi sọ̀rọ̀ àdúrà gbọ́lọ́sà ẹ̀sà ìgbàgbọ́ ti lálẹ́ ọlọ́wọ́n bá wá sọ fún àwọn mùsùlùmí lọ sẹ́yìn bá ti mọ̀ pé kì wọn ni àtẹ́kì ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àlẹ́ sẹ́nìkan ẹ mọ́tò kan yọ̀ ba àlẹ́ sẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan bá jọ́ sí Islam méjèèjì mú abẹ́ òkú àwọn olùmọ̀ wa sọ pé níbí ọ̀rọ̀ tó lọ́rọ̀ bá ń bá wa sọ bí ọ̀rọ̀ àwọn ìyàwó nínú àlọ́lọ́ tó fún wa rè é alákọ̀ọ́kọ́ yẹn pípé ìdí wọn abala àkọ́kọ́ آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار وكونوا آخرة لعلهم يرجعون ẹgbẹ́ ẹgbà tí ọlọ́run tó kalẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ń fẹ́ ìgbàgbọ́ lọ́nà ẹ̀sìn máa ta ìgbàgbọ́ sí ilẹ̀ bá ti sùn bóyá ẹ sara bẹ́ẹ̀ ni wọ́n wọ́pọ̀ ní ìlà. abala kejì à ń sèfé yé yín bẹ́ẹ̀ di oyé yín ẹ̀ gbọ́dọ̀ sọ́ra lẹ́fẹ́ nìkan o ẹ̀ gbọ́dọ̀ sọ́ra lẹ́fẹ́ nìkan yẹn o yẹn ìnàkọ́ra ẹ̀ gbọ́dọ̀ sọ́ra lẹ́fẹ́ nìkan o wọ́n sọ àwọn ọ̀dà wọn kọ́ wọn nù wípé ẹ̀ gbọ́dọ̀ sọ́ra lẹ́fẹ́ nìkan ẹ̀mẹ́jọ kan yọ ọba lẹ́fẹ́ nìkan èrìlá lẹ́mẹ̀ tẹ́bi àdì àyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n rí àlẹ́ ìdí rẹ̀ ẹ̀ lọ́mọ ìwọ́n ti gbé pọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Eré ẹ̀ ẹ̀rí kí wọ́n máa ń bóyí sí ẹ̀yìn ẹ̀kí lásán kò dénú. Tó قل إن الهدى هدى الله الواصلين. Sọ́lọ́ lọ sọ pé sọ fún wa àtẹkọ anabi sọlá àtúnà lọlọrun bá ń bá wí nìkú innal huda huda Allah pèsè iṣẹ́ ìmọ̀nà lódodo òun náà ni ìdílé ìmọ̀nà sọlọ kò sí kàkàtà àfẹ́gbà lọ́dọ̀ yẹ̀wò kò sí kàkàtà àfẹ́gbà lọ́dọ̀ nàfọ́ara tẹ́lẹ̀ náà ní tó ti sì nà kí ni ọba fún ọdún sì nà lọ kò sí kàkàtà tó ní ìmọ̀nà sọlọ ní ìmọ̀nà àwa ti rí àwa àti àti àlàyé gbogbo bá nàbẹ sọlá àtàlà ti ti sẹsìn ẹ rí abẹ alhamdulillah torí ẹ kúlù ìnàlù ó dà ó dà wà tọpọ sínú ọ̀rọ̀ mi ẹ rí kíkẹ bá wọrọ sí.